níṣe ni ìdàkẹ́jẹ́ ló ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin kékeré làbújá Federal House of Representatives lánàá ti ṣe ọjọ́ ṣẹ́gun ọjọ́ tuesday ọgbọ̀njọ́ oṣù kìíní ọdún two thousand and twenty four tàwa yìí nígbà tí gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ èkìtì ni tó tún jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin kékeré ọ̀nàrẹ́bù akínrútìmí tó ń ṣojú èkìtì north one federal constituency ìyún kọ́lé èkìtì àti ọ̀yẹ́ èkìtì nígbà tí bàbá náà tó máa bú sẹ́kún níta gbangba láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ èyí tó ṣe ọ̀pọ̀ èèyàn láàánú gidigidi ǹjẹ́ kí ló pa ọ̀nàrẹ́bù akin rotimi kí ló pa á lẹ́kún níta gbangba láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ òun náà máa ní bí ìjẹ̀lẹ̀ ìjínigbé àti ìpakúpa bó ṣe ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkìtì tó ń ṣojú fún ẹ̀rọ àti wípé ariwo ńlá ló sọ lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kìíní wà ìyún ajá ajé ọjọ́ monde ọ̀sẹ̀ yìí nígbà tí àwọn ajínigbé tígbàgbọ́ wà pé fúlàní ni wọ́n tí wọ́n lọ dá àwọn ọba mẹ́ta kan ní ìpínlẹ̀ èkìtì ìyún onímọ̀jọ ti ìlú mọ̀jọ èkìtì ọba ọlátúnjì olúṣọlá ẹlẹ́sùn ti ìlú ẹ̀sùn èkìtì ọba babátúndé ògúnṣọlá àti alára ti ìlú ará èkìtì tí wọ́n lọ dá kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta lọ́nà ṣùgbọ́n tó jẹ́ pé onímọ̀jọ àti ẹlẹ́sùn ni wọ́n fi ìbọn pa sójú ọ̀nà bí ẹdìyẹ tó sì jẹ́ pé ìgbé àfẹ́wé ìyẹn pé kábíyèsí yọ bàtà lẹ́sẹ̀ ó mú eré ló sá lọ ìní orí fẹ́ kó alára yọ tí wọn kò rí òun pa bí ẹdìyẹ sójú ọ̀nà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí lọ́jọ́ kejì ìyẹn ọgbọ̀njọ́ oṣù kìíní ti ṣe Tuesday ọjọ́ ìṣẹ́gun àná yìí ẹni ariwo míì tó sọ ní ìlú Èkìtì nígbà tí àwọn ajínigbé náà tó tún da mọ́tò iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan the Apostolic Faith Primary Northland Primary School tí wọ́n dá wọn lọ́nà ní agbègbè ìjọba ìbílẹ̀ ìmọ̀rọ̀-èkìtì tí wọ́n sì jí wọn kó lọ níbi tí wọ́n ti ń béèrè ọgọ́rùn-ún mílíọ̀nù náírà láti fi gbogbo wọn sílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí mà ní ọ̀nàrẹ́bù akínrótìmí fẹ́ fi tó àwọn ẹgbẹ́ ẹ̀ létí pé àwọn gbọ́dọ̀ tètè dìde sí ọ̀rọ̀ náà àsìkò tí bàbá yìí sì fẹ́ máa sọ̀rọ̀ yìí ló máa bú sẹ́kùn níta gbangba tí àánú sì ṣe àwọn èèyàn ọ̀pọ̀ ọmọ yorùbá tó bí ọ̀nàrẹ́bù akínrótìmí bó ṣe ń sunkún níta gbangba ni wọ́n ń sọ pọ́rọ̀ ẹ̀kún kọ́ ló délẹ̀ yìí o. wọ́n ní ibùsùn ẹ̀kún jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kan tí ẹ̀kún lè dà àti wípé n tó lè ṣe báyìí ìní pé kò náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn ọ̀dọ́ àti àgbà alẹ́ Yorùbá lórí ọ̀nà tí wọn yóò gbà tí ìjínigbé àti ìpakúpa tí yóò fi dáwọ́ dúró ní ilẹ̀ Yorùbá lásìkò yìí.